ẹjọ mo fẹ́ ra àgbo ni mo fẹ́ dìgbẹ́. ẹ fẹ́ dìgbẹ́. mo fẹ́ dìgbẹ́ sọ́kàwé ilé wa ti kún. ẹ ní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù fẹ́mi yàn ẹ fẹ́ dìgbà bẹ fẹ́ yàgbẹ́. mo fẹ́ dìgbẹ́ sọ́kàwé ilé ti kún. ṣé ṣé ẹ gbádùn ṣàṣẹ ìyàgò ni. Ah, ah. kí ló dé. Ah, no mo ní kí n bí yín ni o torí láti eh, ọdún tá láyé ti dáyé àgbo kéèyàn yàgbẹ́ òun lèmi gbọ́ èmi ò gbàgbọ́ dìgbẹ́ rí o. àgbo dìgbẹ́ wa ẹ bá mi wa ẹjọ ẹ bá ah. mi ṣàánú gbogbo ilé ìtẹ́gbé sí. bóyá kẹ wọ̀gbẹ́ lọ inú ìgbẹ́ náà lẹ ti máa rí sọ́tí yẹn inú ìgbẹ́ lẹ ti máa rí ibi tẹ ti máa dìgbẹ́ kẹkọ́ sí kẹkọ́ rí burúkú kúrò. Eh? ẹ má gbà mí. Ah. ṣé ẹ mọ̀ pé àgbo tí wọ́n flush lẹ́yìn ta eh. tí ó fọ gbogbo bọ́dì ẹgbẹ́ ẹ má ṣe wàhálà jìnnà. màgbó ni sọ màgbó ni. màgbó díẹ̀ mo tọ́ ma àwọn tábìlẹ̀tì lódúdú. sẹ́yìn bá délé àwọn blasters mẹ́ǹtì yẹn uh, blaster yanrìn tí a bá parí ilé tẹ́tí fi máa rẹ ilé kí o tó kùn ẹ lọ ilé kẹ lọ bù ẹ wà mú àjọ ẹ sínú ẹ báyìí so ti yẹ yín èrùkú ẹ̀tọ́ bá gbọ̀n sálẹ̀ ẹ bùkún ẹ wo omi tútù sínú tíkọ̀pù so ti yẹ yín ẹ kàn dá sí i so ti yẹ yín kèétán oníṣúgà lùbúlùbù ẹ kù sí ẹ wọ̀n sí báyìí ṣe gbọ́ ẹ wàá po kùtùkùtù kùtùkùtù ẹ má jẹ́ ọbalẹ̀ ọmọ ẹgbọ́ wá pé tẹ́ ẹ bá ti dán ọwọ́ kan ni ṣe rí ìdí nìkan kí ó bìlọ̀ ọkù ṣe rí ìfún yín bí ó ṣe dúró kàndìrì ẹ ní mí débi pé yàgbẹ́. àtòrí ṣé wọ́n fi super glue sí. ẹ ní sọ ní ibùsọ̀ rí super glue náà tó lè kàn sí onímàgí olómi yóò ṣe tó tó ń.